dúpẹ́ fọ́lọ́ àti èyí tí ṣẹ̀tọ́ ọlọ́run lórí ẹ̀dá tí a sì ti jẹ́rìí ọ̀kan ṣoṣo ọlọ́run àti ìjẹ́ òjíṣẹ́ anábíwa Muhammad sallallahu alayhi wa sallam abẹ̀rẹ̀ pẹ̀lú gbólóhùn a'udhu billahi sami'il alim minash shaitanir rajim bismillahir rahmanir rahim asáàdì ọlọ́run kó lọ́dọ̀ àṣetọ́nù ẹni ẹ̀kọ́ ní ìgbé ọlọ́run mẹ́jọ ráyè láàrin wa a bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ ọlọ́run tí ń jẹ́ Allah ọba àjọkẹ́ ayé àṣàkẹ́ àlàyọ̀ Suratul A'raf ayé àti àǹkà bọ̀ lánàá àti ìpínlẹ̀ tẹ́lẹ̀lẹ́ onáà ní ayé àkọkànlélẹ́ àádọ́ta nínú Suratul A'raf ibi tí Allah ta'ala títí ń kì wá nílọ nípa àwọn tí wọ́n sọ ẹ̀sìn wọn di eré àtàwàdà àwọn tí wọ́n mú ẹ̀sìn tí wọ́n wá sọ di eré awéwà àti ìranù ó kì wá nílọ káwa má sọ ẹ̀sìn tiwa ìsìláàmù dàrú ẹ̀ ó tún kì wá nílọ nípa àwọn tí wọ́n máa ń sọ ìsọkúsọ nípa ọlọ́run àti àwọn àmì ọlọ́run àmì yẹn ẹyọkan náà la mú wá ń bẹ ní àwọn ayatullah oní àwọn àyà Qur'an àwọn àmì ọlọ́run ó tún bẹ sha'airullah gẹ́gẹ́ bí ilé ọlọ́run tá a sí káàdà ní sha'airullah ni nínú rẹ̀ òun náà ni mọ́ṣáláṣí gbogbo mọ́ṣáláṣí pátá nínú rẹ̀ ni àwọn tí a fi ń dá tí a ń ṣe bọ̀ ni àwọn sha'airullah irú rẹ̀ ni àmì tí ń bẹ lára mùsùlùmí tá a fi ń dá wọn mọ̀ gẹ́gẹ́ bí ọgbọ̀n inú àgbọ̀nfọ́kùnrin kéèyàn ó máa fi ẹni tó bá ní ṣe yẹ̀yẹ́ irú ẹni bẹ́ẹ̀ náà ń bẹ láà ara àwọn tí ń fi ọ̀rọ̀ ọlọ́run ọba ṣe yẹ̀yẹ́ mú àwọn àmì ọlọ́run torí pé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam sọ yìí pé khalifu li yahuda khalifu li yahuda kọ́sù ṣàwárí wà fún léha náà ẹ̀rìwáyà mélòó tún sọ ti yahuda tún bẹ kọ́ọ̀lì fúlì màjúsà rìwáyà tún kọ́ọ̀lì fúlì yahuda rìwáyà tún ukhra so kọ́ọ̀lì fúlì màjúsà rìwáyà kan lè tún tún sọ mi òjíṣẹ́ ọlọ́run tí kí àtọ̀là ń bẹ fún sọ pé ẹ̀yà pa ẹ̀yàtọ̀ ẹ̀dá yàtọ̀ sáwọn tí wọ́n ń bọ iná àwọn ni majus àwọn yẹ̀húdí ọ̀nà onídẹ́yìn ọkùnrin bá yàtọ̀ sí wọn kọ́sù ṣàwárì irun mú ní ẹ̀gẹ́ kò sọ pé ẹ fá o ìyàtọ̀ ń bẹ láàrin kéèyàn ó gé nǹkan àti kéèyàn ó fà ó ní ká gé wọ́n á fò léha irun àgbọn wa ó ní ká fi ilẹ̀ àwọn arí mùsùlùmí tó tọ̀ láṣẹ ànábì torí kìí pa ànábì ń gbà wá mọ́rùn nígbà tánábì sọ ànábì ń pa wá láṣẹ ni àwọn arí mùsùlùmí kan tó tọ̀ láṣẹ òun ẹnìkan wá bí ṣe yẹ̀yẹ́ mo sọ náà ní ní tẹ̀síìrì tó lọ pé ó ti pẹ́ òun. tẹnìkan gbọ́ afá kan ó ní ìgbọ̀n rẹ bí àjẹkù búrọ́ọ̀ṣì aláàgó irú ẹni ọ̀rọ̀ tó sọ yẹn ó wà nínú àwọn tí ń sọ ìsọkúsọ nípa àwọn àmì ọlọ́run ó wà nínú àwọn tí ń fi àwọn àmì ọlọ́run ṣe yẹ̀yẹ́ ṣàárìrì máa ó wà bẹ́ẹ̀ ayé àwọn ẹ̀ nínú rẹ̀ ní déyàn rẹ̀ ń pé owó láwà ní ká máa bù wípé òun olókun ẹran tó owó mọ́rí ẹni tó sọ báhùn ẹlẹ́ṣẹ̀ ní níwájú ọlọ́run tó ní bùkátà sí kó túbà àbíńdà tánàbí sallallahu alaihi wasallam sọ pé ìzárẹ̀ tó lè mọ́kùnrin ní mẹ́ṣù sáàkì yìí gbogbo aṣọ tí mú mi yan lọ́kùnrin tó bá wọ̀ ó gùn jù ojúgun ló yẹ ó dé mo ní ní aṣọ wa ojúgun ṣùgbọ́n òjíṣẹ́ ọlọ́wọ́ bá ó tún wá padà sọ wípé torí pé arákùnrin kan tó gba Islam tó ní kánàbí ògbà ọmọràn nínú ọ̀ràn kánàbí gbà ni pé irfa ìzá àrọ́ká ìlà ní fa aṣọ rẹ sókè sí ojúbo ǹjẹ́ ń pè lójúbo ni pé oorun kún sí kókósẹ̀ ìlàjì ẹ̀ fa in abẹ́yìta tó bá kọ̀ tó lóòlù sí yẹn wàhálà kàbẹ́yìn má jẹ́ kó kọjá kókósẹ̀ sísàlẹ̀ jẹ́ kí kókósẹ̀ rẹ̀ ó hàn kí wọ́n máa rí òkè ẹni tó wà ìyá ká wà ní ìsìláàlì ó dọwọ́ ìṣọ́ra fún aṣọ tó wọ̀ tó jọ́kùnrin kó kọjá kókósẹ̀ ẹ̀ ń mọ̀ ní ìgbìmọ̀ lè máa fi ìlà orúkọ ń bẹ nínú ìgbéraga. Inna Allaha la yuhibbu kulla muhtalin fakhur. Ọlọ́run sì nífẹ̀ẹ́ sí gbogbo ìgbéraga. Kódà, àrẹ́bí ò wá sọ lásán bá wọn, ó tún sọ ìyà tí ó bẹ̀fẹ́ ni ti ń ṣe bẹ́ẹ̀. Ìmọ̀ asfala من الكعبين من الإزار ففي نار رواه البخاري ní àdífì tó lálàáfíà àdífì tí wọ́n jí rẹ̀ ti Bukhari ó ní tó bá kọjá kókósẹ̀ ẹnu aṣọ tọkùn bá wọ̀ inú náà ní lọ ọlọ́run ní já wọ náà àwọn ará nìkan tó tẹ̀ láṣẹ yẹn tó pa òfin yẹn máa wá ń ṣe yẹyẹ pé ṣé ní yọ kókósẹ̀ ọmọ àlè tírọ́sà nínú ọ̀kì ẹni ìyẹn wà nínú ẹni tí ń fi àwọn àmì ọlọ́run ọba ṣe yẹ̀yẹ́ àyèmọ́ ṣe ti ẹ̀yẹ ẹ̀ṣẹ̀ ni fífi ẹni tó ṣe ṣe yẹ̀yẹ́ ẹ̀ṣẹ̀ ti méjì bẹ́ẹ̀yàn ò bá sì wá àforíjì níbi ẹ̀ṣẹ̀ títún jiyàn wàhálà ni wọ́n ní istagfiri lè dánbíkà wọ́n tún lè bí tajà ó zànà عليهم فإن جهود ذنب ذنبان عليهم فإن جهود ذنب ذنبان استغفر بذنبك wá àforíjì ọlọ́run lórí àwọn ẹ̀ṣẹ̀ rẹ tó ti ṣẹ̀ wọ́n tó ní tajà wúzà náà àmójúkúrò ọlọ́run dọwọ́ rẹ kó tọrọ rẹ kọ́lọ́run ṣàmójúkúrò fún ẹ lérò dọ́kà èdè tó bá wọn ìgbẹ́ ẹran tó pọ̀ ẹran pé àwọn lárúbáwá ń bẹ ẹran nínú ẹran tó pọ̀ ńjọ́ náà ní mọ́kà ní ànábì fi ní kó mọ́kà lẹ̀ dàmbáàni ẹ̀ṣẹ̀ rẹ di méjì ẹ̀ṣẹ̀ àkọ́kọ́ ni pé o dá ẹ̀ṣẹ̀ ntí ànábì pàṣẹ ò tẹ̀lé àṣẹ rẹ̀ ò tẹ̀lé òfin tó ṣe ò pamọ́ ẹ̀ṣẹ̀ kejì ní pé o tó wá ń jiyàn o tó sọ pọ́rọ̀ yẹn ò rí bẹ́ẹ̀ ọlọ́nkó làwọn bẹ́ẹ̀ èyí ni àfikún ti ń bẹ́ẹ̀ pálàyé tá à ń ṣe lánàá eléyìí yóò máa jẹ́ ìkìlọ̀ fún gbogbo àwọn tí wọ́n rí ẹlẹ́hà tí wọ́n ń pè wọ́n lélẹ́gún kú nígbà tí wọ́n rí ẹlẹ́hà tó wọ́n fi ń wé eléégún kó o ti mọ̀ pé wọ́n náà ń bẹ nínú àwọn tí ń fàmì ọlọ́run bá ṣe yẹ̀yẹ́ torí pé ọlọ́run sọ nínú Suratul Ahzab nígbà tí ń pa òjíṣẹ́ ọlọ́run láṣẹ nípa àwọn obìnrin rẹ̀ àti gbogbo obìnrin mòmìnir azwajika. Ya ayyuhan nabiyyu qul azwajika wa banatika wa nisaa'il mu'minin yudnina 'alayhinna min jalabibihin. Tẹ̀síwájú. Dáadé àdánà ayélujára ọ̀pọ̀ náà bá ọlọ́run ṣe bẹ́ẹ̀. dáníkà adùnà ẹ̀yìn àrọ́fùnà eléyìí jẹ́ kí wọ́n máa wọn mọ̀ ní gbogbo gbígbé àwọn obìnrin mọ̀lẹ́mọ̀ ní fàlàyé òbẹ́ ìlú òní máa ṣe òní kòmìnira bá wọn. ìwọ wọn ni nígbà kan pé wọn kòmìnira bá wọn. èrò lè jẹ́ bí gbogbo dúdú jẹ́ lónìí ọ̀fọ̀ aṣọ ọ̀fọ̀ tó wọ̀ kiri ta ló sọ fún pé aṣọ dúdú ọ̀fọ̀ torí pé àwọn ogun mòmù nígbà tí ìjáàbù sọ̀kalẹ̀ ti Aisha rọ̀dí ni pé gbogbo wọn dúdú bí ẹyẹ dàbí ẹyẹ látara aṣọ tí tó dúdú gbogbo ẹ̀ bá ẹyẹ kánnákánná mọ wọn dúdú ni. torí náà òun afdol aṣọ tó táwọn nílò ní aṣọ ráwọn ẹlẹ́yà yẹn àwọn ọfọ ìwọ náà ń bẹ nínú àwọn tí ń fàmì ọlọ́run sí yẹ̀yẹ́ mo ti ṣàlàyé àbí mo ti sọ rí kèfèrí kan tó wá bá wa ìyẹn gbà tá a wà ní yunifásitì ní fúta ó ní àfa àkíní ìyàtọ̀ tí ń bẹ láàrin ẹlẹ́hà àti eléégún ó fi gún wa láhùn ó fi fẹ́ kó ìbànújẹ́ bá wa àti nira lérí ẹlẹ́hà torí tó ń ṣe yẹn ní tẹ̀síbíì ó fi wọ́n wéra wọn nìyẹn ṣùgbọ́n lọ́wọ́ bá gbọ́n wa níjọ́ náà èsì tá a fún ní èsì tí wọ́n pè ní direct punch kì í ṣe dọ́ọ̀jì ẹ̀ direct punch straight punch ní imú ìgbìmọ̀ ló ti bá ṣe é mọ̀ pé ike ni mú tí ẹ̀ṣẹ́ tó bá bá igi imú tó wá jẹ́ kókó ọwọ́ ló bá igi imú yóò rùn dànù ni àwa sọ fún jọ́nà pé látijọ́ ètò ti wà láyé wọ́n mọ̀ yàtọ̀ ìyàtọ̀ wípé ẹlẹ́hàá yóò wà nìkan náà èyí tó ń lé wọ́n náà sọ pé ó yọra ó gba straight punch yẹn ó wá ń lọ ṣùgbọ́n àwọn ọmọ mùmí nínú àlọ́ darapọ̀ mọ́ wọn sọ bẹ́ẹ̀ àìníṣe tiẹ̀ yẹn kò ní kó fi wọ́n ṣe yẹ̀yẹ́ kí wọ́n náà mọ̀ bá a dára àwọn kèfèrí torí pé ọ̀rọ̀ aṣọ obìnrin ló ní ìṣàwàdà ní Madina ọkùnrin kan àwọn ẹlẹ́hà dúró ó wá so okùn mọ́ aṣọ wọn láìmọ̀ ó dè mọ́lẹ̀ báwọn ṣe ní kí wọ́n já báyìí aṣọ yẹn kàn bọ́ lórí wọn ni wọ́n bá bọ́ sí òòrùn àwọn yẹn wá wò sàlẹ̀ ara wọn ìdájọ́ dáná bí ìdá fún wọn ni kí ẹ lọ pa wọ́n sọnù àwọn tó ṣe bẹ́ẹ̀ yẹn wọ́n pa wọ́n ni torí pé àmì ọlọ́run ọba ni wọ́n fi ṣe yẹ̀yẹ́ yẹn wọ́n fẹ́ yẹ̀yẹ́ nǹkan tọ́lọ́wọ́n bá pọ́n lé ìdí ìyẹn tẹ́lẹ̀ fi wọnú mọ́ṣáláṣí ṣu sí inú ìṣe kí ni o fẹ́ ṣu ní ìgbẹ́ náà lálẹ́ èèwà ríbi tó o lè ṣu sí àfi inú mọ́ṣáláṣí wọ́n sì gbọ́ láàyè ni pé kó o sùn bẹ́ẹ̀ mọ́jú ìlọ̀pọ̀lọpọ̀ mọ́ṣáláṣí ni wọ́n fi ń tì í ó wá ronú kọ́nà mọ́sálásí ilẹ̀ yàgbẹ́ sí nínú àwọn tọ́lọ́wọ́ bá pọ́nlé olùwọ́n yẹpẹrẹ yẹn ọlọ́mọ yẹpẹrẹ wa ó gbà ọ́ lẹ̀ girlfriend rẹ ládùúgbò yìí ní mọ́sálásí lọ tí lọ ń ṣe zìnà ó ń ṣẹlẹ̀ o àwọn mọ́sálásí kan tí wọ́n sábà ti olóyè bá ti lóbìnrin ní mọ́sálásí méjì lọ́mọ bá ṣe zìnà kí pé wọ́n kì í ṣe pé kò rí bẹ́ẹ̀ wọ́n máa ń ṣẹlẹ̀ dáadáa o òun ṣe lọ́run ó tún wá lọ ń ṣe lọ́run nínú ibi tọ́lọ́wọ́ bá pọ́n lé kí ló ń sọ fọ́lọ̀ yẹ pé ìntọ́ bá ṣe ṣe ìyẹn ni wọ́n ń pé ẹni tó ní kọ́lọ́run ó ṣe tó bá wù ń ṣe kọ́ńdúkọ́ńdú nígbà tọ́rí ọlọ́run bá sì dé àwọn èèyàn ní mọ tó ti dánwò kọ́lá mọ́sálásí wa yìí ń jọ́ kan tí mo gòkè ẹ̀pá bábá ló ti pẹ́ sọ́run ìmí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó pọ̀ ní òkè ṣe pé kéékèèké gbàtà ń ṣe ní kúrú kan bẹ̀ ta ní sun ní síbẹ̀ àmọ́ ẹni yẹn ò mọ̀ wípé adìẹ tó sun sísàsùn ní sàárè ara rẹ̀ ní bàjẹ́ torí náà ká gbọ́ ọ̀rọ̀ yẹn mi ká gbọ́ yédè bẹ́ẹ̀. ọlọ́run sànà wa nítorí náà ọlọ́run bá lè kí ọlọ́wọ́ ní alẹ́bí ní bẹ́kọ̀ sí bí iná òun láìwọ̀n wọ̀ láìbá. àwọn tí wọ́n sọ ẹ̀sìn wọn déré àtìránù eré ẹ̀fẹ̀ àwàdà tí wọ́n sọ ẹ̀sìn wọn dànù táyé ti tàn jẹ́ pàlẹ́ ẹ̀wọ̀n. إنسان كما نسوا لقاء يومهم هذا ìyẹn ní jọ́ á pa wọ́n tì ìtumọ̀ rẹ̀ ní sáwọn àgbàgbé wọn ìtumọ̀ rẹ̀ ní pé á pa wọ́n tì. na àyẹ̀wò nìyí àgbà báwọn náà ṣe wà nínú Quran nípa nìsíyàn ká má gbàgbé ọ̀rọ̀ Ọlọ́run tó pọ̀ tá a bá wo Suratu Taha man arada an dhikri fa inna lahu ma'ishatan danka náà ọlọ́run ní ẹnikẹ́ni tó bá ṣẹ́rí kúrò níbi ìrántí èmi ọlọ́run ìgbésí ayé ìnira ni ó máa gbé tẹ́yìn bá ti ṣẹ́rí kúrò níbi ìrántí tọ́lọ́run tí ó tẹ̀lé tàwọn òjíṣẹ́ ìnira ni ìgbésí ayé rẹ̀ yóò máa jẹ́ kódà kó lówó kódà kó bímọ kó ní dúkìá máa ń ṣàtàǹdọ̀ǹkan ni. mọ̀mìnì nìkan ní ń gbé ìgbésí ayé rọrùn kó dàbí ògbówó kó dàbí òbímọ torí pé yóò tí a ń pè ní ámúnù òun náà ní fàyàbalẹ̀ ọkùnrin rẹ̀ ó balẹ̀ wípé bóun bá ti kúrò láyé inú àlùjànnà lòun ó bọ̀ inú wàhálà ni ó wà ní sí máa yàyàn lẹ́nu ẹ̀rí pé àwọ̀ta jáfà ẹ̀rí bí olóòkó ìbàdí àfà òun ní problem ni ẹ̀dá kò sàánú òun kíkí ni káà tí ó gbé wá nǹkan nǹkan ní àròjọ kalẹ̀ pẹ̀lú gbogbo tó tún ní ń ọ̀la àmú kí ló ń lé káàkiri ìwọ tó sì wá bá ní ìwọ ètí e ìjẹun àárọ̀ so bẹ́ẹ̀ bá wá jẹ́ àfa náà tí ń tẹ̀lé tọ́lọ́ èyí wà á gbà nímọ̀ràn bàbá àbí ìyá kò sẹ́nikẹ́ni tó sàsí yín ẹnìkankan ò ná owó ànágbọ̀ fún yín wọn ò fi òkúta sínú ọjà yín náà rí pé ẹnu ọjọ́ mẹ́ta òṣìṣẹ́ ògbówó ńgbé lọ́wọ́ gbàdọ́wọ́ àwọn èèyàn ṣèjọba máa ń sanwó fáwọn oníṣòwò ṣé máa ń sanwó fáwọn oníṣẹ́ ọwọ́ ṣègbówó tó bá dọ́wọ́ àwọn òṣìṣẹ́ oṣù ni wọ́n padà fi ra nǹkan táwọn oníṣòwò ní ìlówó oníwó padà fi ṣe nǹkan táwọn oníkíni oníṣẹ́ ọwọ́ ní ìfúrówó ní tó fà tẹ́ fi tà lẹ́nujọ́ mẹ́ta nù ẹ lọ fọkàn yín balẹ̀ èyí tẹ́ ti ní tẹ́lẹ̀ náà ẹ lọ máa ná kẹ́sì dúpẹ́ fọ́lọ̀ lórí ìtẹ́ ti pa sílé torí gbà tẹ́ ń pawó tí ò sí pé ẹ̀ẹ̀ta ẹ̀ẹ̀rán ti dúpẹ́ fọ́lọ́n eléyìí náà yóò jẹ́ kẹ́ ẹ̀mọ̀ pọ́lọ́ ní jẹ́ ẹ̀ta tẹ bá ti wá jí láàárọ̀ kẹ́ kírun tẹ bá kírun tán àwọn àfikárò ànábì wọn fún kó lọ máa ṣe lẹ́yìn náà kó wá tọrọ pé ọlọ́run bá ń fa àlùbáríkà sọ́jà mi ó fi láyà balẹ̀ bẹ́ẹ̀. ṣùgbọ́n àwọn tó wá bá gẹ̀rẹ̀ tí ìjẹun láàárọ̀ ọkàn tiẹ̀ sì balẹ̀. àyìnbó ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن ọlọ́run ní àwọn onígbàgbọ́ òdodo àwọn tó ṣe pé wọn ò gba ìgbàgbọ́ wọn jẹ́ pẹ̀lú ẹbọ pẹ̀lú ìṣe kèfèrí àwọn wọ̀nyí ni ìfàyàbalẹ̀ ó máa bẹ fún àwọn wọ̀nyí ni tiwọn ni ìfàyàbalẹ̀ tí àwọn ilé wọ̀nyí ni ìfàyàbalẹ̀ àwọn gangan ni wọ́n mọ̀nà àfà níjọ́ tó o bá ṣe àṣìṣe kékeré láti lọ ṣẹbọ pẹ̀lú ẹ̀sìn rẹ̀ Islam níjọ́ náà ló ti rọrùn ìjọ náà ló ní ní fàyàbalẹ̀ mọ́ aláǹgbá ò ní kọjá kọkàn rẹ mọ́ sọ pé bí àwọn ọ̀ràn sí ọ ni aáyán ò ní fò sàbẹ́ ara àwọn ọmọ ọdún yẹn pé èrè ṣe ara ara bí aáyán ara kàlẹ́ńdà báyìí àbí kàlẹ́ńdà mọ́ ọyàn aáyán ò ní lè dúró mẹ́yà ọmọ ṣe ara ara aáyán ò ní ṣe ara ara lára kàlẹ́ńdà àfi kó o máa pọ̀fọ̀ gbogbo yóò ní wọ́n tó rán sí ọ torí pé o ti lọ ṣẹbọ ọkàn rẹ ní balẹ̀ mọ́ mọ̀ọ́mì ní ni ó sùn pé kí ni ń bọ́ ara àyàn ni yóò tún pa tó bá wà pé bóyá wọn rẹ sùn ní àwọn bíbélì ẹni ṣe gbọ́ mi rẹ̀ jù kó tó pa pra bó bá jésù ní bẹ́ẹ̀ yóò ti sá lọ yóò wá ṣẹ́kù àyàn nìkan tí ìbá wa pa kò ní ṣèyàn ní nǹkan kan mo bà lérò pé bóyá wọn ráyàn sí yàn èèyàn wá rí èyí ni àwọn bíbélì ẹni ṣe gbọ́ mi rẹ̀ jù èṣù tó wà nú ẹ̀ tó fẹ́ ṣe ọ́ lè ṣe ìlú sá lọ bó ṣe ṣe àwọn bíbélì ẹni yẹn ó wàá pa áyàn áyàn ó wàá kú sẹ́ni pé ìfarabalẹ̀ ń bẹ fún mi ní kò sí ti ń pa wá láyà bẹ́ẹ̀ sì ni bí gbogbo rẹ̀ ibi tí ó padà já sí ni kéèyàn ó kú ikú èsì ìgbà mùsùlùmí lẹ́rù torí wọ́n pé òun lọ wà lè jẹ́ náà ṣùgbọ́n kébè rí bẹ ọjà ayé torí pé kò nírètí pé ayé kan wà tó wọ́n jẹ́ tó bá ti jáde láyé torí náà yé ni ibi àwọn ọjà yé òun ọ̀mù tí láyé pé àwọn kì í mu lọ́rùn òun ọmọ ọ̀sán báwọn orin burúkú kan wà báwọn òun ọ̀mù tí láyé pé àwọn kì í mu lọ́rùn òun ọmọ òun ṣe kíní kan láyé pé àmì ìfẹ́ kọrin yẹn káwọn èèyàn bọ́dọ̀ àáfàá náà já sí i. irú nǹkan bẹ́ẹ̀ yóò fún wọn ní ìfàyàbalẹ̀ ọlọ́ni máa ń àrọ̀dà àn bíkìrì fa inna lahu ma'ishatan danka wa nahshuruhu. ọlọ́ni ìyá nọmba wà ní tayé tó bá dijọ́ àgbẹ̀dẹ̀ alikiyama àgbèdìdè lọ́fọ́jú kò ní ríran kọ́ọ̀lá. ọ̀nà ìdíjà ṣàǹfààní àná. ló wà kuntu basira yóò wà ní olúwa mi èéṣe tó gbóhùn dìde láfọ́jú wàkọ́dí kuntu basira ṣe bí òun ní ìríran tẹ́lẹ̀ òun ríran nígbà tó ń wà láyé yóò rántí pé àwọn a máa ríran òun ṣe ṣáàjáfọ́jú lónìí. قال كذلك أتتك آياتنا ọ̀rọ̀ ní tòótọ́ ló sọ kàdáàlìkà bó ṣe wí gangan lọ̀rọ̀ rí àtàtìká àyàtùnà àwọn àmì wá wá bá wọ láyé àyà wá wá bá ọ fánàsì táhà ògbàgbé ọ̀rọ̀ náà wàkàdálíkà lèyàwó màtúnsà ìwọ náà dẹni ìgbàgbé lóde ẹgbẹ́ apá ọtí inú máa jìyà ìyà tí ó kọ́kọ́ jẹ kẹfìrí ń gbòó bá jí ni pé kò ní rí yàn anábì sì sọ nínú ìdùnnú tí ó ṣubú láyọ̀ fáwọn amòmìnì òun náà ní rírí tá ìlú ọmọ oníjọ̀gbọ́n ìgbà alkiyama kàmọ́ yàlí kùbìjàlálélá ààrẹ ọlọ́run ní rírí èyí tó bá ìjẹ́ ti tóbi ọlọ́run ọba mú àwọn èèyàn ní aṣẹ́ yóò ṣe rí ni ànábì ní tẹ bá ń wo òṣùpá ọjọ́ kẹrìnlá ìjẹ́ máa ń ní ìṣòro láti rí wọ́n ní kò sí ìṣòro bẹ́ẹ̀ náà lẹ́sìn rí olúwa yín eléyìí kìí ṣe pé ànábì ń ṣe tẹ̀ṣbí comparison tàbí àfiwé láàrin òṣùpá àti ọlọ́run ìríran ti wá láyé àti ríran wa ti àlìkìyámà lànábì ń ṣàfiwé ẹ̀ kí bánábì ń fi òṣùpá wé ọlọ́run torí bẹ́yìn èèyàn ni a ṣe bí bẹ́ẹ̀ sọ ní wípé kò sí tẹ̀ṣbí nínú àkídà àdìsúnà wal jamaa ní sífáàtì láì wá sinayi bila tashbih bila tamsil tamsil gangan ló bá mú jù ju tashbih lọ àmì kìí ṣe ìyìnlá anábì ń ṣàfiwé ẹ̀ anábì ń ṣàfiwé olófin ṣẹ̀ mọ́ ìríran wa bá ń ṣe ń rí òṣùpá ọjọ́ kẹẹ̀ẹ́dógún nígbà tó bá gúngbá tí ó mọ́lẹ̀ okoso tí èé sì ń fún ìríran wa níṣòro kan gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà láṣẹ rí ọlọ́run ìríran wa nù ní fún wa níṣòro kì ṣe pé ọlọ́run gbà bí òṣùpá ìmọ̀ bí nìyẹn ìyá yẹn ni ó wà jẹ kèfèrí nínú ìbànújẹ́ tí ó bá kèfèrí pé yóò àmọ́ gbọ́dọ̀ mùsùlùmí pé ó wọn rọ lẹ́hùn òun ò ní ìlú òǹdà òǹdà ojú ẹ̀ ti fọ́ ìlára kùránì ní ẹgbẹ́ bá já fọ́jú láyé ọ̀ká ànàfẹ́ ìdú ni àánà tó bá já fọ́jú láyé níjọ́ ògbóde àríkìámọ̀ náà fọ́jú ní yà ẹni tó bá jẹ́ pé láyé tààwà yí afọ́jú ní ọlọ́run tó bá dìjọ́ ògbóde àríkìámọ̀ náà kò ní jẹ́ nǹkan ní ìjáfọ́jú àwọn ìwà ní ẹ́ sọ àwọn afá ńláńláńlá tí wọ́n rí ìròyìn ìwọ̀n ìrìnà lọ́rùn gbogbo kèfèrí tí ò sí lójú ọ̀nà tààrà afọ́jú ni torí kò ríran lójú ọ̀nà ilẹ̀ mọ́ òórùn ràn àtúnwá tan iná tí a máa tàn nípa tí lálẹ́ kí ló kà á lè jìn àtúntàn tì ẹnìkan wá lóhun òríran wà láì kò ríran mọ́ kéèyàn má lóhun òríran rí Islam níbi táyé dé lónìí kò lè rí nǹkan kan mọ́ ojú yẹn ti fọ́ alọ́ọ̀bí sọ́nù kùránì pé kèé sojú ayé yìí ló fọ́ ojú ọkàn ló fọ́ wọn ò lójú ní tí wọ́n fi lè rí ojú ọ̀nà tààrà ti Islam ojú tí wọ́n ní ojú mọ́kòókò tó ní ojú wọn kò sínú gọ́tà ní ń bẹ lágbárí wọn ṣùgbọ́n ojú inú tá a fi ń wòye tá a fi mọ̀ pọ́rọ̀ ọmọ ọlọ́run ọ̀rọ̀ ọ̀tọ́lọ́run lọ̀rọ̀ òdodo ojú ọ̀nà ti Islam lọ́nà tààrà ó ti fọ́ tó bá dijọ́ gbogbo àjámọ̀ èyí tí ó fi wá rìnà láyé yóò wà fọ́ ni àyà yẹn fi sọ pé yóò sọ pé ṣègbóhùn rìnà láyé torí pé àrọ̀bọ̀ andikirila ó ṣẹ́rí kúrò níbi àwa ni ó dáa náà afọ́jú ni ọ ò ríran ṣùgbọ́n ò ní gbà bàbá pé ọ̀bẹ láyé fúnra rẹ náà ní jọ̀gbọ́n ìyá wa ní kójú òun fọ́ kó lè mọ̀ pàfọ́jú ni ọ. وكذلك اليوم تنسى ادم بابنام وكذلك نجزي من أسرف ولم يؤمن بآيات ربه gbogbo àwọn olùkọjá àlàpátá tí wọn ò ní gbàgbọ́ sí àwọn àmì ọlọ́run báyìí la ṣe máa san wọ́n lẹ́san ọlọ́run kó má ṣe wá lọ́kàn nínú wọn tó bá dìjọ́ gbòǹde àlùkìyàmà nítorí náà ọlọ́run ọba àlekè ọlá sọ wípé irú àwọn ẹni bẹ́ẹ̀ wọ́n di ẹni tí a gbàgbé ọlọ́run kó má jẹ́ ká wà nínú wọn tẹ̀síwájú àfà. àrọ́fù náà. wàlá ní náà mú kú ní ìbáraẹni àti ìdájọ́ wa máa káànú bí ayé àti iná yẹ jìhàdù. wọ́n máa káànú bí ayé àti iná yẹ jìhàdù. àti nítorí pé àwọn àmì wa yìí yẹ jìhàdù wọ́n máa ń kọ́ wọ́n máa ń takò aya tí wá tẹ̀lé aya 52 kí lọ́lọ́run sọ mẹ́ فصلناه على علم ورحمة لقوم يؤمنون آية كجيلة دتا الله ولقد jì iná òǹbì kìtàbì ẹ̀rí gbogbo àwọn kèfèrí bá sọ̀rọ̀ wá àwọn kọ̀lọ̀rọ̀ sí aláyàkókò nàkí àwọn onífẹ́ẹ́nú àwọn tí wọ́n ń pe àmì ọlọ́run nírọ́ àwọn tí wọ́n ń dáadáa pa ọlọ́mọlọ́run ọba àti mú wá bá wọn kí ni tá a mú bá bá wọn kìtàbì tíra kan onáà ní alukur'an nígbà ayé ànábì Muhammad ṣáájú kánàbí ètò eré jẹ́ tíra àwọn òjíṣẹ́ tí wọ́n ọba láti mú wá bá wọn fàṣọlì mẹ́rù àìlà ìlúmi a sì ṣàlàyé tí àná pẹ̀lú ìmọ̀ a ṣàlàyé tí àná pẹ̀lú gíní pẹ̀lú ìmọ̀ ìtumọ̀ rẹ̀ ta tún lè fàyọ́bẹ̀ ní bí a jẹ́ pé gbogbo ẹni tí bá ń ṣàlàyé Kùrán láì mímọ̀ ó ti yapa ojú pọ̀nà islam a máa ń ṣàlàyé ọ̀rọ̀ ọlọ́run pẹ̀lú kíni pẹ̀lú ìmọ̀ ni ẹni tó sì kọ́ ṣàlàyé quran fún àwọn ẹ̀dá òun náà ni anabi muhammad ẹni tó ṣàlàyé rẹ̀ fún òun náà ni mọ̀lẹ́kà jìbìrìlì ẹni tó wá pa mọ̀lẹ́kà jìbìrìlì láṣẹ kó lọ ṣàlàyé rẹ̀ fún anabi náà ni ọlọ́run ọba. nígbà ní ọlọ́run a sì máa ṣàlàyé náà fánàbì tí ò ní sí jìbìrì ń bẹ̀rẹ̀ mẹ́rin wá àsìtọ̀ tí èpè ọlọ́run ní mọ̀lẹ́ka jìbìrì irú rẹ̀ là ń pè ní hadith kudusi tàbí hadith rọ̀bání tàbí hadith ìláhi ọ̀rọ̀ tánàbí ń sọ wípé ọlọ́run ọba sọ báyìí tí èsì ṣe ní Kùránì hadith ni ìyẹn ń pè ní hadith kudusi ọlọ́run bá nàbí sọ̀rọ̀ ìlàwọn àfáà fi sọ wípé wáháyù ìta ń pè ní ọlọ́run ránṣẹ́ sí òjíṣẹ́ rẹ̀ tí ń jẹ́ Muhammad méjì ni àkọ́kọ́ ni alukur'an ẹlẹ́ẹ̀kejì ni méjèèjì ni aṣọ a sì dáàbòbò kúrò níbi àfikún àyọkúrò àti yípadà nǹkan mẹ́ta tó lè ṣẹlẹ̀ sọ́rọ̀ nù ni wọ́n lè fi kún wọ́n lè yọ èyí tó wá sọ wọ́n lè yí padà. bọ́ bàtà rẹ kó o tó wọlé ó lè di bọ́ bàtà rẹ kó o tó wọlé èèyàn ẹnìkan wọ bàtà wọ bìkan wọ́n ní ojú ẹ̀fọ́ ni ojú òun fún òun ríran kí ni wọ́n kọ sẹ́mi ọ̀nà bọ́ bàtà rẹ kó o tó wọlé náà ló jẹ́ ìwọ bàtà mi sa bọ́ bọ́ làwọn kọ ẹ̀fà mi sí ẹ má bínú bọ́ mo rò pé ní ká mọ ìwọ ló jẹun wọ ó yí padà ó mọ̀ pé bọ́ bàtà rẹ ni wọ́n kọ òjò tẹ́ kọ ni ó lọ́rọ̀ tí mò ń sọ pé à ń tú kùrán pẹ̀lú ìmọ̀ ẹ̀rí pé gbogbo kùránì tá gbé lọ́wọ́ wọ́n yan wọ́n fàmì sí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kò sámi ń bẹ́ẹ̀ kódà àwọn nukutọ̀ àwọn ọmọ tí wọ́n kán sórí àwọn aráàfin gẹ́gẹ́ bíi bá tí wọ́n kán mọ́ sísàlẹ̀ rẹ̀ tá tí wọ́n kán mọ́ méjì lé fá tí wọ́n kán ọmọ mẹ́ta sérí ẹ̀ kò sọ́mọ́ ń tẹ́lẹ̀ gbèlè pé torí pé èdè tí wọ́n fi kọ́ nípìnlẹ̀ kò sẹ́ni tí ń sọ ọmọ láyé èdè yẹn àtẹ̀dẹ̀ lárúbáwá súnmọ́ra nítorí pẹ́dẹ̀ lárúbáwá tí wọ́n bá kọ́ kalẹ̀ wọn ò ní fi fáwẹ́lì sí torí ìdí nìyẹn tí wọ́n fi máa ń pe àwọn fatia castro yẹn ní vowels ìlọ̀wé agbọ́kẹ́lẹ́wé àmì orí rẹ̀ ọni fáwẹ̀ táàfin rí pé fún àpẹẹrẹ ẹnìkan kọ bíbí kò fi ìṣe ní èdè Yorùbá ó ní bíbí kí rí ẹjọ́ kí ló sọ ní tó sì fẹ́ sọ ní pé bàbá káàárọ̀ bàbá káàárọ̀ ló fẹ́ sọ. kàdébà tó bí sí ẹnìkan sọ pé bíbí ni ẹnìkan sọ pé bàbá ni ẹnìkan sọ pé gbọ̀ngàn ọ̀nà àwọn akẹ́kọ̀ọ́ máa ń ṣe sáré fún ọmọ ní ṣeré ajá ní bàbá onímọ̀ ìbá àjẹ́ ènìyàn kò bá ṣe fún agbó. wọ́n fi ṣàlàyé wọ́n fi ṣàlàyé àmì pàtàkì ẹ̀. ṣùgbọ́n àwọn bá ajẹ́ Yorùbá bàbá ti rí àti mọ tí wọ́n kọ́ ọ́ bẹ̀ a ní bùkátà sí kí wọ́n fàmì sí i àfi ibi tó bá fẹ́ pakasọ tọ́rọ̀ bá fẹ́ dàrú wọ́n wà rọra yín ẹyọ kan yẹn tí ìtumọ̀ rẹ̀ bá fẹ́ jọra bẹ́ẹ̀ lèdè lárúbáwá ṣe rí tẹ́lẹ̀ kí ló wá dé tí wọ́n fi ń yan kí ló dé tí wọ́n fi ń kọ́ ọ̀yàn mímọ́ rẹ̀ nígbà tí ẹ̀sìn kúrò lọ́dọ̀ àwọn lárúbáwá lọ sí ìran míì tí wọ́n ń ṣe lárúbáwá wọ́n ló ṣẹlẹ̀ láyé Umar ibn al àwọn kan ní ayé Ali ibn Abi ni kí ló ṣẹlẹ̀ ẹnìkan ka sóràtù Tawbah súra ẹlẹ́ẹ̀kẹsàn-án nínú Kùránì níbi tí ọlọ́wọ́ bá lékè ọlá tí ń ti sọ fún àwọn ọ̀ṣẹbọ wípé òun ṣe kíni òun fún wọn láàyè kí wọ́n máa lé ilẹ̀ fún oṣù mẹ́rin yẹni láti bẹ̀rẹ̀ ká sọ́ọ̀tù tọ́ba. من الله ورسوله من الذين عاهدتم من المشركين نعم ففي في الأرض أربعة أشهر واعلموا أنكم غير معجز الله وأن الله مخزي الباب ọlọ́run ní eléyìí ni bàrọ́à ìmọ́wọ́mọ́sẹ̀ ìbọ́wọ́bọ́sẹ̀ ìyọwọ́ pátápátá nínú ọ̀rọ̀ látọ̀dọ̀ ọlọ́run àtòjíṣẹ́ sí àwọn tí àwọn mùsùlùmí bá ní àdéhùn tó ń pé orílẹ̀-èdè islam dáwọ́látùn islamiyya orílẹ̀-èdè islam bá ti ń lo sharia àwa náà mọ̀ ẹni jẹ́ ń pè ní diplomatic relation pẹ̀lú àwọn orílẹ̀-èdè míì àwọn tó bá jẹ́ orílẹ̀-èdè mùsùlùmí àtàwọn tí ò ṣe orílẹ̀-èdè mùsùlùmí a ní bá a ṣe wọ́n ṣe nínú sàríà ọlọ́run pín àwọn tá a bá ṣe pọ̀ ọlọ́run pín wọn sí mẹ́ta àwọn àkọ́kọ́ làwọn tí wọ́n jẹ́ mùsùlùmí àwọn ẹlẹ́ẹ̀kejì làwọn tí wọ́n jẹ́ kèfèrí ṣùgbọ́n kèfèrí wọ́n pín wọn sí méjì àwọn kan àdéhùn ń bẹ láàrin àwa àtàwọn àwọn ẹlẹ́ẹ̀kẹta làwọn kèfèrí ṣùgbọ́n kò sádéhùn láàrin àwa àtàwọn àwọn tí wọ́n jẹ́ kèfèrí ní orílẹ̀-èdè àbí àwọn tó jẹ́ orílẹ̀-èdè mùsùlùmí rẹ nǹkan kan náà làwọn méjèèjì kò sí jà kò sí ta ṣùgbọ́n àwọn orílẹ̀-èdè kèfèrí àmọ́ tá a bá ládéhùn á jọ máa tajà á sì jọ máa rajà tí ọmọ ìlú yín bá wà lè wa àní pa a sì ní jẹ́ ń pa pé kó máa kírun tọ́mọ ìlú wa náà bá wà lè ní ẹ̀ní pa ẹ̀ sì ní jẹ́ ń pa kó ṣẹbọ ṣùgbọ́n àwọn tá a bá ládéhùn bí ọmọ wọn bá wá sọ́dọ̀ wa bá bá pa apá ké wọn mùsùlùmí tó lọ́dọ̀ náà tí wọ́n bá pa ìwọ̀n ló máa ń ọlọ́run wá ń sọ níbi pé àwọn tí àwọn mùsùlùmí bá ṣàdéhùn nínú ìmùsùlùmí nínú àwọn ọ̀ṣẹ́bọ. ọlọ́run ní ẹ máa rìn lórí ilẹ̀ ẹ máa jẹ ẹ máa mu àwọn yín bẹ láta ní èdè yorùbá oṣù mẹ́rin péré la fún yín náà. wàá dáhùn ẹni. غير معجز الله وأن الله ألا ọ̀gbẹ́ ẹ̀rí ìdọ́lọ̀ lágara bí máàna ẹ̀mọ̀ pẹ̀lú ìsámọ́lọ̀ lọ́wọ́ wàhánà lọ ọ̀mọ́kùzílì kàfìrí ọlọ́run ọgbẹ́ sì dojú ti àwọn kìfìrí ọlọ́run ó yẹ̀yẹ́ wọn tẹ̀síwájú. àdá nínú ọmọ ọmọ ọkùnrin. ṣe yọ́ọ̀mù yẹn ṣe lè kíra àkàn yọ́ọ̀mù ni ó yá kíra àkàn ní ìwọ̀. wà á dá ní àwọn ọmọ fún mi ìgbà náà yọ́ọ̀mù ìhàjì ní àgbà. eléyìí ènìyàn ní ọjọ́ áájì tó tóbi jù hajj mélòó lànà bí ṣe láyé hajj mélòó lànà bí ṣe ẹyọ kan péré lànà bí ṣe òun náà ni wọ́n pè ní hajjatul wadaa ájì ìdágbére kí ló dé tí wọ́n fi pè é lájì ìdágbére torí pé ànábì sallallahu alaihi wasallam sọ ní ájì yẹn nígbà tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ pé khudhu anni khudhu anni la anni la ahujju ba'da 'ami hada. abụọ ekete wa wo hụbụ anụma na sikapụ ema bụ kewa wo ọnọba ase nse aji ka ma fi hanye o seese ka ma se aji ni ma lẹyin ọdun ole anabi o si se aji ni ma lóòótọ o ma fi n pè ní hajj ati lo wada aji idagbere wọn a ti tó sọ wípé wàhálà Rasulullahi sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́run bá wa sọ̀rọ̀ lọ́rọ̀ tó lágbára nínú ọ̀rọ̀ tánàbí ń sọ ń jọ náà àwọn ojú dámíjé àwọn ará wá rírì àwọn ń sọ bá nàbí pé ṣé kìí ṣe ọ̀rọ̀ dágbére ń bá wa sọ yìí nítorí náà gbà wá nímọ̀ràn bitakwa Allahi wa ta'atihi àkọ́kọ́ ni pé ó dọwọ́ yín o ìbẹ̀rù ọlọ́run àti máa tẹ̀ láṣẹ rẹ̀ ànábì wa ń bọ̀rọ̀ lọ wípé man ya'shu minkum fasayara ikhtilafan kathira wa alaykum bi sunnati wa sunnati khulafa ar adù àìlèyìn àbìnàwájì ní ìgbà nàbí sọnù ẹni ẹni ẹ bá gbòmí ní tí bá bẹ láyé yóò rí apá tó ní ẹ̀sìn àmọ́ ẹ mẹ́jẹ ìròyìn ó da yín lákẹ́ ara súnà tèmi ti mọ̀ yín ní kẹ́ ẹ dì mú àti àwọn àrólé ibi tí mú yín. ọlọ́run á ní akéde أنا الله Gbogbo wa sí súra ìgangan ni Adéhùn. Pé Anna Lọ́ọ̀à pé dájúdájú Ọlọ́run bàrí ó mọwọ́ mọ́sẹ̀, ó bọ́wọ́ bọ́sẹ̀, nínú ẹ̀lú mùsùlùkín pè lọ́dọ̀ àwọn wo ni ọ̀ṣẹ̀bọ wárọ̀ súlù ṣe rí wárọ̀ súlù yìí ẹni tí ń kàńjọ́ náà wá ní wárọ̀ súlù tẹ́ ẹ̀ má sì sọ bẹ́ẹ̀ nínú ni mùsùlùkín wárọ̀ súlù yẹ pé ọlọ́run tó mọ́wọ́ mọ́sẹ̀ kó ànábì yẹ pé ọlọ́run ọlọ́run ọba ti kọ ànábì wọn á lọ́wọ́ ya ẹlẹ́wọ̀n kọ́wọ̀ èèyàn ní náhù ní gírámà tí wọ́n fi mọ́ kàkàkùkà eléyìí yóò wá sí fún bíbélì kò sí náhù èdè wọn ebérù torí pé wọn ò ṣètò yẹn láyé mọ́ tí wọ́n bá kọ nǹkan kalẹ̀ ìròrí ló ń kálukú mọ̀ wípé yẹ kó lè yorùbá mú yẹ kó rí báyìí kò dàbí tiwa azab tá à ń ẹlẹ́ẹ̀kẹrin ń bẹ̀ nígbà tó lọ́wọ́ bá ń sọ pé mọ́ jẹ́ alamam mọ́ jẹ́ alamọ́ lè rọ́jù ní ní kọ̀lùbẹ́ yìí fi jẹ òfin yìí. Má jẹ́ alamọ́ rọ́jù ní kọ̀lùbẹ́ yìí fi jẹ òfin yìí. Ọlọ́run sọ pé òun ò dá ọkàn méjì. fún ẹnikẹ́ni nínú báyà ìpé ọkàn méjìlá wà bá ń bẹ̀ rárá ìdíni ọ̀rọ̀ kọ́lọ́ náà fẹ́ gbé jáde kó tó pa òwe yẹn síwájú o ọlọ́run fẹ́ ṣàlàyé ìṣesí kan báwọn èèyàn ń ṣe tó takora wọn torí pé ọkàn ń ronú méjìlá wà ń báyà orí ó dàrú ọkàn méjì ló wà lọ́dọ̀ rẹ̀ rìn àǹjẹ̀mú àti ti ààrẹ tí wọ́n bá ń ṣe rúkìá fún títí wọ́n bá pe àǹjẹ̀mú yẹn yóò wá tẹ́tí ẹ̀ rìn yóò mọ̀ sọ̀rọ̀ tó bá a mọ̀ tó bá tún ṣe rúkìá fún tí wọ́n tẹ tàlùjẹ̀mú rí tí ẹ̀ yóò mọ̀ bá a mọ̀ ṣùgbọ́n tí àǹjẹ̀mú bá tún ti tó bá tún ti fi wọ́n lẹ̀ tí wọ́n bá ti fi lẹ̀ tí méjèèjì fẹ́ mọ̀ wá kàtàkàtà ó máa ṣẹlẹ̀ ọlọ́run kó ṣàánú wa gbogbo ẹni tí mo rú àárẹ̀ bẹ́ẹ̀ kọlù ọlọ́run abẹ́ ọ pàápàá jùlọ náà àwọn mọ̀mìnì bá ní fún wọn ní ìwòsàn àwa tí ò tí ì kọlù ọlọ́run mẹ́jọ ò sí wa láéláé àtàwọn àtàwọn ọmọ wa àtàwọn aya wa àti wá tẹ̀lé dá ara ètò tẹ̀lé tó kà náà. ẹ̀hẹ́ má jàálà àsìwájàkùn tabadájú àsìwáj kí ni àsìwáj nílé èdè lárúbáwá plural ni ọ̀pọ̀ ni kí ni mufrad singular ọ̀rọ̀ ẹyọ rẹ̀ oní záwójú kí wá ní ìtumọ̀ záwójú ló bá béèrè lọ́wọ́ ọmọ inú ìsìn kí ni ẹ̀ záwójú ọkọ ṣùgbọ́n tá a bá fẹ́ tú àyà ẹ̀ sìn àṣìwájú yẹn á wà tú sí àwọn ìyàwó ilé torí pé nípìnlẹ̀ nílé èdè lárúbáwá záójù wọ́n pe ọkọ bẹ́ẹ̀ záójù ìyàwó náà ní jẹ́ bẹ́ẹ̀. ṣùgbọ́n tí òjò dàrú àmàwà lọ́wọ́ ni pé èdè yẹn ó sì wà títí dìsìn àlàyé ẹ̀ ò parẹ́ tó bá jẹ́ kiri yóò ní kò ní mọ tí ó tù sí àwọn kan ó tù sí àwọn ìyàwó àwọn kan ó tù sáwọn ọkọ kí ni wọ́n wàá fi yanjú ẹ̀ kò sí èdè ti parẹ́ ṣùgbọ́n bá a bá tu sí tí wọ́n bá tu sáwọn ọkọ àwọn ní rárá náà ní ṣèbí àzíwájì jábúrú záújù mi náà a ní tẹ́lẹ̀ záújù ọkọ jẹ́ bẹ́ẹ̀ ìyàwó jẹ́ bẹ́ẹ̀ ó sì bẹ́ẹ̀ ní èdè Yorùbá náà àbí òsì ìwọ àti talẹ̀ ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan èmi àtẹ̀gbọ́n mi nù lẹ́yìn ògiri ẹ̀ ẹ̀gbọ́n ń sọkùnrin ni àbóbì so ẹ̀gbọ́n àlòfọ́kùnrin ẹ̀gbọ́n náà àtúndòfóbì tọ́lá sì jẹ́ èbó ni yóò gbé akọ àbábojáde who were you discussing with the other time no that's my sister sister tó sọ sẹ́gbọ́n ni àbábúrò àfi tó bá tún ṣe ṣàlàyé pé elder sister tàbí younger sister tí yorùbá náà àfi tó bá ṣàlàyé gbọ́ ẹ̀gbọ́n lọ́kùnrin àbí lóbìn so kánìkan sọ pé òjò yẹn gbé ṣe rí ní èdè nìyẹn ẹlẹ́kọ̀ọ́ má bínú sọ̀rọ̀ tí mo ṣàlàyé pé kí làáfà ń wí mo kàn fẹ́ kó yé wa àánú ọlọ́run lórí àwa mùsùlùmí nípa kùránì ẹ rántí pé lásìkò kan àwọn nàṣàrà ń fi wá ṣe yẹ̀yẹ́ pé a muslim èdè tẹ́ ẹ̀gbọ́ èdè kéde lẹ́yìn ṣe kìíní ẹtù sí yorùbá gbogbo kìíní kan tí wọ́n ti ẹmọ fi yorùbá kírun tàbá ti fi yorùbá kírun gbogbo yóò pọ̀ ń di ẹ̀sìn níjọ́ náà lọ́run a rí nínú àwọn ọmọ mùsùlùmí tí wọ́n kàwé táwọn náà ń sọ bẹ́ẹ̀ Then this religion, you know, our, our parents, uh, no, I don't know, they are not futuristic in their thinking and approach. That's as a result of a lack of education. You know, if they are properly educated, educated, they would have projected into the future that when we translate it to our local language, it will be easier for people to practice the religion and many people will embrace the religion. bí ọ̀pẹ́ rẹ̀ láìmọ̀ pé nǹkan ọ̀gbìn lórí aláìmọ̀ Kí wá la wọ́n tí wọ́n fi wá ṣe yẹ̀yẹ́ lánàá lérí ẹ̀ kí ló wá dà lónìí fáwọn òmìnir iyì. Allah ń ṣe ìwò mímọ̀ kùránì àwọn tàná tó fi wá ṣe yẹ̀yẹ́ náà wá ń bá wa náwó lójú agbo fọmọ tí ń ṣe ìwò mímọ̀ kódà wọ́n ń gẹ sí ń ṣe ìwò mímọ̀ báyìí tẹ̀fsìrì kùránì là ń ṣe ìyẹn ti gbọ́ tẹ̀fsìrì báìbù rí tó bá di inú ààrẹ tiwọn náà ti ń pè lẹ́ǹtì pé àwọn bíṣọ́ọ̀bù fẹ́ máa ṣe tẹ̀fsìrì báìbù ẹ wá máa gbọ́ <laughs> tẹ̀fsìrì kí ni ó sùn ọpọlọ ní kálukú ń lò ó bá rí báàsì kan ní bíbélì tó yà ní hadisi jésù kan tú báyìí pẹ̀lú àbára àkànnù kúránì ànábì ṣàlàyé báyìí bó ló ṣe tú báàsì ní bíbélì ní ẹ́sọ́dì ìbéèrè jésù ṣàlàyé hadisi àbí nínú àwọn jésù ni abubakar sọ sọ pé ọ̀rọ̀ yìí pé sọ pé ọ̀rọ̀ yìí ti rí so kálukú wa máa ronú ó ṣẹlẹ̀ mo bá àwọn kiri kan sọ̀rọ̀ nípa kéèyàn ó ní ju obìnrin kan lọ pé Islam ní ẹ̀tọ́ ni mo lẹ́sìn tí yín náà sọ pé ẹ̀tọ́ ni èèyàn gbọ́dọ̀ ní ju mẹ́rin nínú ṣẹ̀ríà Islam ṣùgbọ́n tí yín yóò fa àlà sí i mo láyà bẹni tó bá fẹ́ jala gbà nínú ṣọ́ọ̀ṣì nìkan ni wọ́n ní ó mọ̀ ní. wọ́n wá fà á títí ìròrí bíi sí pásítọ̀ kan ni wọ́n wá ní. Well, when God was creating Adam, I mean, I'm telling you my view, please. Torí wà pé màá ní kí authority ọ̀rẹ́. The mind of God when he was creating Adam and Eve is that for a man only one woman. The mind of God. Ṣé àpótí wa ní pé that's my view. Torí màá bẹ̀rẹ̀ pé how do you know the mind of God? Were you there? ọkàn ọlọ́run pé ntó ọlọ́run wò nígbà tó ń dá ádámù àti Éfà ni pé ìyàwó kọ̀ọ̀kan ni ká ní àbí kí n bẹ̀rẹ̀ pé sálàyé rẹ̀ Jésù ló ṣe àbí John àbẹ́wò tí àbẹ́tà bá sọ pé báyìí á kó ti àdís a lè rí ọ̀rọ̀ wá òkè nìkan wọ́n sọ pé àdís ní lálàáfíà tí wọ́n dà tó ní ọmọ mùsùlùmí tọ́lọ̀ gbé iyì lé lọ́wọ́ wọ́n gbé góòlù náà lé ọlọ́wọ́ wa lọ rí bọnú ẹrọ̀fọ̀ ó wá ní rìn ó wá gbé jùúlẹ̀ ẹnìkan wá mú ẹ̀rọ pẹ̀tẹ̀ òjé àǹdà àwọn wá gbé ilé ẹ lọ́wọ́ wá ṣáìní ẹ̀ pẹ̀lú wáyà brush ó wá rú kí bọ́rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ mùsùlùmí ti rí lórí náà ni nítorí náà ọlọ́run ní ibi tá a ti lọ ẹmọ́ gbàgbé omi súrọ́tù ní àárọ̀ ọlọ́run ní fàṣọlìnẹ́wù àìlá ilé ní aṣàlàyé kùránì pẹ̀lú ìmọ̀ ibẹ̀ ni mo ti lọ pé kùránì ò ṣe é ṣàlàyé láì mímọ̀ mọ̀ n fẹ́sẹ̀rọ ní kùránì bí ráyé fakọ̀dí àtọ̀ àwà in àṣọ ọba tí ẹ̀ bá kàn ronú àwọn yẹn là ń pè ní awòsùn ṣèkan kò nímọ̀ tí wọ́n bá sọ̀rọ̀ yóò kàn wò sóòrò lónìí báyìí ni afá ẹjọ́ tí yẹn bá ń sọ̀rọ̀ àlá lọ ìgbà tá à ń sọ̀rọ̀ àlá lọ àwọn arántí bọ́jú afọwọ́ à ń pa orí à ń pa etí làwọn arántí tà àti ìfọwọ́ kíláàsì yóò àwọn oṣù ṣe kan ẹ̀ tó bẹ̀rẹ̀ ni. tí ó sọ nìyẹn owó oṣù mú kan ni. ayà ìdílé ló kàn mú wá sẹ́wọ̀n kó ṣẹ̀ṣẹ̀ ọ̀rọ̀ tó sọ kó lọ correct lọ́dọ̀ àwọn onímọ̀ gangan wọ́n wá ní tó bá correct àṣìṣe náà ló ṣe torí pé ń ṣàlàyé pẹ̀lú ọgbọ́n orí. nínú suratul Qiyamah ọlọ́run sọ fún ànábì nípa sísọ̀kalẹ̀ Qur'an ọlọ́run ní. فإذا قرأناه فاتبع قرآنا لا تحرك لسانك لتعجل به má ṣe máa yí ahọ́n rẹ padà láti kán kíka alukurani lójú fún ọ torí pé Jibril ní ń ka fánabi ànábì wa ń gbá sókè mẹ́ni tó pé bóyá kan tó ti tèpè míì òun náà fi sọ pé àìsáájú àfa ẹni níbi ike wọ́n kà á sí yẹn lẹ́nu nígbà tó bá gbọ́ tán ló pè tiẹ̀ àìsáájú ẹlẹ́ẹ̀dẹ́gbẹ̀ẹ́dẹ́ tó bá ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin ó ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún tó bá ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀jọ ó ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀je lòún sọ kò tán inna alayna inna alayna kíkó jọ kùránì kò kàn wá nábì gbolo ti wá tàwa ọlọ́ọ̀ni kùránì kíkà àlè kùránì kò kàn ti wá ní àwọn aláka fún ọ fàídà èyí tó wá kàn ọ ni pé bàbá tí wá ń kà èyí tó kàn wọ́n ni pé mọ́ tẹ̀lé kíkà tiwa ìyẹn pé bí Jibril ṣe ń kàn wọ́n ló ní wọ́n á kà á tẹ̀lé ìní wọ́n fi sọ pé máa ń wọ àtẹ̀jìwìd àtẹ̀jìwìd asúlá wọn ní àtàlẹ́kìn ní tí wọ́n ń pè sí ìyẹn lẹ́nu ẹ̀ka ọgbà yìí dáké Kùránì sẹ́yìn lẹ́dọ̀ aké fúnra yín wọ́n pè sí wa lẹ́nu làwọn náà fi ń pè é padà ó làwọn àbá àti sọ pé gbogbo àwa tá a bímọ láyé ká gbìyànjú ká kọ́ mọ́ wa ní Fátíà torí pé làwọn mùsùlùmí ká jù torí pé gbogbo ẹni tá a pè kùránì sí lẹ́nu gbó náà bá ti ń kà á gbogbo ládá tó bá gbà yóò gbọ́ bá wa tá a pè sí lẹ́nu náà sọ àwọn bá pè kùránì sẹ́nu wa lẹ́nu fati àbáyé sọ lọ pé báwọn ọmọ wa bá ń kà á àfa tó pè sí yẹn lẹ́nu ní ìmọ̀gbà ládàmù bóòdó sì wá fẹ́ rí fati àpè sọmọ rẹ lẹ́nu nígbà tí wọ́n gan ò máa ń kà ní Madina ní hajj tó lọ yìí hajj ti 2016 wọ́n kọ́ bẹ́ẹ̀ wọ́n fi ààyè kan sílẹ̀ pé káwọn ìwọ́ máa kọ́ súrátù fàátíà fàátíà nìkan ni wọ́n ń kà ń bẹ̀ nǹkan tó bá dé àwọn olùkọ́ ka fàátíà wọ́n lè máa kà ní wàá ṣe ẹ̀kọ́ ọ̀yàn pé fàátíà yìí máa kà torí pé òun nìkan ni tó o bá ti rí kà òun ní wàhálà tí ń ṣe nìyí bí ọ̀rọ̀ ọ̀bá lọ wọ́n kà lọ Madina nínú mọ́ṣáláṣí Madina béèrè ibi tí wọ́n ti ń ka fájà bó ṣe fájà lórí kọ́ ní Mẹ́kà tó fi dé ìgbà tó wà Madina ó tó ẹni ní sàárè ní ọmọ wa káàkiri ẹjọ́ ń bẹ ní sin Hamza sí ẹjọ́ ń bẹ ní sin kìnnì kan sí ẹjọ́ kìnnì kan mọ́sídìrì kíbla tẹ́yìn ibi tí wọ́n ní kíbla méjì wà àwọn sáré ẹni ẹni òun tó kírun síbi tí wọ́n kọjú sí nígbà tó náà ní ọmọ kọjú bẹ̀ mú kí lè lọ sí pé òun ṣe súnà tànábì súnà kan súnà ní kíbla ìdojúkọ kírun ètò bí wá kíbla tẹ́yìn lè kí lọ kọ́ fáti à ń bẹ̀ òun tó máa lò wọn sì ní kọ́ ilé ayé ó lè kà lónìí ọlọ́ọ̀tún làwọn èèyàn ó máa torí pé ò sí lé mọ́ kò sí ìyàwó kò sọmọ ilẹ̀ pé wọ́n á sẹ̀ títún ti dọ̀ràn ẹlòmíì ní mọ́kà kódà bí ń pa wàá fún mọ́tò wọn kọ́ọ̀lù tẹ́bá láwọn ẹlòmíì tí wọ́n bá mú ansẹ̀tì lọ́wọ́ ń ṣe tàwáàfù lọ́wọ́ in tó yẹ kó mọ̀ orúkọ ní ìlú àwọn fídíò níbi títí ń tàwáàfù tó gbé ara mi ni o ti mọ fídíò ń bẹ̀ ó lè mọ fídíò ẹ́ yóò ṣe kí ni kí ni jẹ́ sẹ́bì ní ìgbọ́ débẹ̀ yìí tí ń bá ìmọ̀ sẹ́ẹ̀tì lò débẹ̀ kí ni túmọ̀ lọ́mọdé fóònù àdáadáa wọ́n ní sẹ́fì òkè sẹ́fì ó ti yé mi yóò mọ ya rẹ̀ yóò àjò wọ́n lè kó òun àtàwọn sísẹ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ń ṣe tàwọn àfòní gbogbo tó yẹ kí wọ́n wí wọ́n bẹ́ẹ̀ náà ni tí bá tún ṣe sọ́fà àti mọ́lúwà ní tó tò ní ó ẹ̀yà ètò ti yà á ti tó ẹlòmíì kò sàdúrà kankan káàbà yóò àyà fọ́tò ńgbà tó sọwọ́ sókè báyìí kò wí nǹkan kan lásìkò yẹn o yóò wá sẹ́ńdì ẹ̀ lórí whatsapp sílé ẹwà rí tó ṣe báyìí kì í ṣe kó ń sàdúrà ó kàn ṣe bẹ́ẹ̀ since etí mo sọ ìkẹ́ kọ́ rèé o kò sọ rọ́bà ní kankan yóò náwó sókè bí káàbà yóò wá ya ara ẹ̀ mọ́ káàbà tàbí kí wọ́n yà yóò sẹ́ńdì ẹ̀ sí whatsapp bàbá àwọn ń lọ kò sàdúrà fọ́tò ní yàgì علينا جمعه وقرآنا فإذا قرأناه فاتبع قرآن فبكك ثم ثم إن علينا lẹ́yìn rẹ̀ tí wàá ní àlàyé Quran lọ́lọ́ ní kọ́dí fasọ́lìnà wátì ì kíka Quran a fi ń ṣèjọsìn torí náà bẹ́ẹ̀ yorùbá tiẹ̀ mọ̀túnmọ̀ rẹ̀ tó ń kà ó mọ̀ gbà ládàá ládàá mẹ́wàá ó ń láǹfààní táa ní tódà ó gbọ́dọ̀ jẹ́ pẹ̀lú ìmọ̀ ìmọ̀ táà fi wá ń tú kùránì òní súnà inú súrátùlì júmọ́à ọlọ́ni wà lẹ́dí bá a sàfílì umi yìí na rọ̀súlá mini umi yẹ tìlú àlẹ́yìn ayatihi wà yìí zakihin wà yìí alimuhumuli kitaba wà lẹ́ hikma wà yìí kánú mi kọ́bí láfi dọ̀lá alimumin olóhùn gbé dìde nínú àwọn ìjọ tí ó mọ́kọ mọ́kà a gbọ́dọ̀ tú sí ìjọ òpè àwọn tí ó ṣe kí ni tí ó mọ́kọ mọ́kà torí pé ànábì wa nàbí yun omi yun nàbí ilẹ̀ omi ànábì tó ṣe yí pé kò mọ́kọ kò mọ́kà à pé ànábì tó jẹ́ kí ni òpè torí pé òpè ọ̀dẹ̀ ní jẹ́ bẹ́ẹ̀ nídìí ayò tí wọ́n bá ní òpè ta ìyẹn pé ọ̀dẹ̀ ta tó bá mọ̀ tó mọ̀ pé ní tí wọ́n pè ló pè ní ọ̀bẹ ṣùgbọ́n ànábì ò lè kọ́ kò lè kà àìmọ́ǹkọ́ àìmọ́ǹkà ànábì kèé wá ṣe é bú fànábì ó tún wá jẹ́ oríyìn fànábì ọ̀nà wọ́n ló gbàjọ oríyìn fànábì ó la ànábì níbi kíni ó la ànábì níbi kí ló ti là ànábì ó la ànábì níbi ẹ̀sùn tí wọ́n lè fi kan ànábì kí lẹ́sùn tí wọ́n lè fi kàn án ó jí ìwé Mósè kọ ó dá kọ ó dá ìwé Jésù kọ táìpá náà bí mọ́ kọ mọ́ ká ní gbogbo Kùránì àwọn Christian ò bá sọ pé Bible ànábì lọ kọ́pì ṣùgbọ́n kò lè kọ kò lè kà sóòbó ló ṣe kọ́pì ẹ̀ bíbélì èsì ìṣèdè lárúbáwá àwọn fi kọ́ sókè kó há sórí kò sì gbélẹ̀ ebérù kábà sọ pé bẹ́ẹ̀ ló mọ́kà ní gbé kò tán yóò sì túnmọ̀ wá jẹ́ ìyanu fún gbogbo àwọn tí wọ́n lè kọ tí wọ́n lè kà pé ní tí kùránì gbé jáde tó jáde lọ́dọ̀ ẹni tí ò lè kọ kò lè kà àwọn táwọn lè kọ àwọn lè kà gan orí gbé jáde ọlọ́wọ́ ni yàtúlò àlẹ́ im àyàtì ń kà fún àwọn àyà kùránì nìyẹn wàyí zaki in ń fọ̀ wọn mọ́ wàyí àìlèmọ́ húmúlì kìtàbà ń wá ń kọ́ wọn ní kùránì wàlẹ̀ hikima àti hikima kí ni hikima yẹ imam ṣàfi ní iye asúnà súnà ní hikima tọ́lọ̀ ń sọ mbẹ̀ àwọn afá ní asúnà tó hiya tafsirul Qur'an ní tí wọ́n pè súnà lálàyé Qur'an ìdí yẹn tó yẹ pé táyà mí ìta bá ka a ní ìtumọ̀ rẹ̀ ànábì sọ pé ìtumọ̀ rẹ̀ ní ànábì sọ pé ìtumọ̀ rẹ̀ ní ànábì sọ pé ìtumọ̀ rẹ̀ ní náà torí náà ọlọ́ọ̀lá ti ṣàlàyé rẹ̀ pẹ̀lú ìmọ̀ kí ló tẹ̀lé àfáà فصلناه على علم ورحمة لقوم يؤمنون هدى ó jẹ́ ìmọ̀nà wàrọ̀hmẹ́tàn àti ìkẹ́ lè kọ́ omi yòkùnmínà fún gbogbo àwọn tó jẹ́ onígbàgbọ́ òdodo so a ti ṣàlàyé fáwọn tó ìtumọ̀ ọ̀rọ̀ yìí ni pé a ti ṣàlàyé fún àwọn tí wọ́n wọ́ná ta ti ń ṣàlàyé wọ́n bọ̀ láti jẹta ìyà tó jẹ wọ́n nínú náà ìtàkùrọ̀sọ tó wáyé láàrin àwọn àtàwọn ará anú àlìjẹ́nà àti yẹ̀yẹ́ táwọn ará anú àlìjẹ́nà fi wọ́n ṣe torí kọ́ lọ sọ pé ẹnì kan ti fi àwa náà ṣe yẹ̀yẹ́ láyé wà ìdá mẹ̀rú bí ìmìyàtàgọ́ mẹ̀zún ayàwó ẹ̀ إن الذين أجرموا كانوا من الذين آمنوا يضحكون أهو إن الذين káfàrú àwọn kèfèrí kánú mínà lẹ̀dínà àmànú yádé àkóònù wọ́n jẹ́ ẹni tí fi àwọn onígbàgbọ́ òdodo ṣe yẹ̀yẹ́ àfà ẹ̀yẹ wà ìdá ǹkọ́làbú ìlà ahìlìmù ǹkọ́làbú fàkìhì tí wọ́n á ṣẹ́rí sọ́dọ̀ àwọn èèyàn wọn àwọn ará wọn wọ́n ṣẹ́rí lẹ́ni tí ń fa àwọn mùsùlùmí ṣe ẹ̀fẹ̀ tí wọ́n máa fi wọ́n ṣe yẹ̀yẹ́ ọlọ́wà ni ẹ̀fì wọn fàlìyàwó mọ̀lẹ́dínà àmánù lónìí náà jọ gbé dà alkiyama àwọn mùmìnì ó wà máa fi kèfèrí náà ṣe yẹ̀yẹ́ alẹ́lẹ́ àrọ́ ikiya lórí àwọn ibùsùn tó ga wọ́n máa wó sùn ṣàgbé tẹ́yìn gan bá ń ẹ̀yìn náà mọ̀ pé tẹ́yìn bá ń rẹjú ah bàbá rẹjú láìpẹ́ lórí ibùsùn yóò rọ̀gbọ̀kú máa wó sùn ó ti mú àìmọye júùsì inú àlìjẹ́ náà láàgbà ọlọ́run mọ́jẹ̀ wọ náà ṣe mí lọ́wọ́ àlìjẹ́nà o àwọn júìsì àlìjẹ́nà ń kọjá bẹ́ẹ̀ kọ́lọ̀ kan ni ó ní wọ́n lè kó oríṣi mẹ́wàá dé ní ìsìn same colour but different taste torí pé kùránì ní yóò jọra wọn ṣùgbọ́n ìtọ́wò mọ̀ yàtọ̀ yóò tún jọ tayé nígbà tó bá mú àríta ilé mọ̀ tún ti yàtọ̀ sí tayé wọ́n sá mọ̀ fún yàn lóríṣiríṣi ni ọlọ́run kó ṣàánú wa yusqawna min rahiqin makhtumin khitamuhu misk wa fi dhalika falyatanafas ẹjọ́ bẹ́ẹ̀ bá mutí láyé amutí ń kù lálẹ́ àná wọ́n mu ọtí yẹn kù lálẹ́ àná ó wá dàárọ̀ kí ni sọ́tí hù ẹ́ sọ́sẹ́ mu má yóò ti kan kò sí mu má ọlọ́run ní khitamuhu misk tí ọdí tí é ṣe tàlìjẹ́ náà oòrùn alìmísìkì ni ó tún gbé jáde khitamu umisk tẹ́ àwọn tí mẹ́mú ìmọ̀ ní gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ àbí èní kìí ṣe tàtí àlìjẹ́ náà kò ní ní gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ khitamu torí méjì túnmọ̀ méjìlá àfà fún khitamu u intafi jopa ẹgbẹ́ ọkọ̀ tí kan ní àjopa pa tí wọ́n ṣì misk ni khitamu u ìsàlẹ̀ rẹ̀ kò ní sí gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ bẹ́ẹ̀ misk ni wà fi dálíká falìyàtà náà kéèyàn ó lè mu júìsì àlìjẹ́nà tó gọ̀n tí ọlọ́ni irú iṣẹ́ yìí ni kó mọ́ ṣe ẹ̀yin tẹ́ bá fẹ́ fi gagbága ibi ẹbí ọ̀rọ̀ àlìjẹ́nà ní kẹ́ẹ̀ tí mọ́ fi gagbága kìí sọ̀rọ̀ arsenal ma ẹ̀ ẹ̀ má wọ́rì má wọ́rì má wọ́rì ṣé líìgì ló ti fún mi ní 2-0 máa wò ní FA 4 ni wàá gbà tí ò ní reply ọlọ́run ní má fi gagbága níbẹ̀ yẹn Ma sáré jẹ́ má ṣe competition níbi ọ̀rọ̀ Arsenal àti Chelsea wọ́n fi ìdáàlìká fàlíyàtà náà fàṣí ẹbí ọ̀rọ̀ àlìjẹ́nà ni ẹ ti máa fi gagbága èèyàn ní sọ fún kó mọ́ gẹ̀ẹ́tì ok bàbá ìkókànnà wá sí tẹ̀psìrì lónìí well done one zero ọlá màá kókùn nù kan inú lèèyàn sọ sí yẹn ma wá fi mílíkì agolo méjì méjì sí so bá adijọ́ kejì òun kọ́kọ̀ ní kan dé èmi náà kó tèmi dé mo kó mílíkì agolo méjì sí ọ ní bọ́bọ́ yìí ti fún mi two one ọ̀la màá jọ lójú màá fi agolo bọ́ǹfìtà kọ̀ọ̀kan kọ̀ọ̀kan sí tó bá tún bá tún àrẹ bọ́bọ́ yìí ti fún òní three two ah, ok ìjọ mẹ́rin ráìsì màá ní kí wọ́n bá mi báàgì ẹ̀ five five kg five five kg máa fi kó tèmi four three tó bá tún dọ̀tún làmú mọ̀ tí màá ṣe ẹjọ́ bá mi ṣe báàgì ẹni double layer òkè five kg ẹ̀ rice ìsàlẹ̀ five kg ẹ̀wà wọ́n tún gbé dé five four ok tó bá dọ̀tún làmú àtún ṣe tèmi. ó ìyẹn ni ká ẹ máa ṣe ibẹ̀ yẹn ni ká ẹ máa fi gagbága sí wà fi dáálíkà fálíyàtàná fàsílímútàná fi sún kìí ṣe ń bí ọ̀rọ̀ Chelsea àti àwọn oríṣiríṣi kílọ́bù tí ń bẹ mo nà ẹ́ lánàá ah bọ́ ìyẹn mo ṣẹ̀ṣẹ̀ rá ní ah 25 pounds kìíní kan ni mo rà ẹni tí ń sọ̀rọ̀ pé òun ra 25 million kìíní kò ìjẹun àárọ̀ yóò ìjẹun àárọ̀ ó sì fi 25 million pounds ra ẹ̀ kì í jẹun Inna lillahi wa inna ilayhi raji'un ẹ̀wọ̀n èṣù ní fọpọlọ ìyẹn sí é báwọn yóò jẹ́ yóò wá dàbí òdodo lójú èèyàn dandan sí ni lọ́nà yes mo rà sí wọ́n ló rà ọwọ́ owó tó tún fi wo bọ́ọ̀lù náà ni wọ́n ìsanwó oṣù tí wọ́n lọ́hùn nígbà tí wọ́n bá kó tọ́rọ́ kọ́bọ̀ nàìjíríà jọ pọ̀ mọ́ ti àwọn kọ́ńtì yóò dò padà torí pé ẹ̀ ń subscribe ni àwọn náà padà sanwó fún klọ́ọ̀bù ráìtì láti iṣó rẹ̀ padà owó wọn padà dé klọ́ọ̀bù níwọ̀n ìsanwó oṣù tí wọ́n ń pè ní òràhùn tó tọ́ ni ìwọ náà ló rà sí òun kówó rẹ̀ náà ni ìwọ ló rà yes you are correct ìwọ ló rà kódà òòrò ń jẹjẹ nítorí pé ó ra player ọmọ lọmọ ah tó bá wà lórí field gbogbo ara rẹ ó máa ń sọ̀rọ̀ ni tó jẹ́ kó ń like both left and right bullet ni wọ́n ní kẹ́rin mọ́ ṣe yẹn wà fi dàlíkà fàlìyàtà ní àkótán ọlọ́wọ́ bá lè kí ọlá sọ fún wa ń bẹ̀ wípé lìkọ́ọ̀mí yòmìnà fún àwọn tó nígbàgbọ́ òdodo ní gbogbo tá ń sọ yìí o ẹ yóò á ṣe bí ẹlòmíì tí wá ronúpò náà fẹ́ ṣe lọ́kàn bá tún sọ mú pé mà sọ́ra rẹ̀ só ní ṣe yí dì ò ní padìẹ fáwọn ọmọ nlé ṣé 100,000 tó ní báǹkì yẹn ló ló fẹ́ fi 60,000 lóye tọrẹ inú àwẹ̀ yìí ṣẹ́ẹ̀ ní jẹun ní yí dì èṣù ò bá tún gbé dé gbá èṣù dànù nítorí o má ṣeun gangan lójú ọ̀nà ọlọ́run ni kó wà lọ ṣe kó wá wo bóyá ọlọ́run ọba yóò fi ọ̀pọ̀ rọ́pò àbí ò ní fi rọ́pò mọ̀njáàbí hasabili hasana fàlàwò aṣírù ẹni bá ṣe dáadáa ẹyọkan alàlẹ̀ akọlè ọlọ́run ló kéré jù mẹ́wàá la rọ́pò tó bá ná 100 naira ó kéré jù 1000 lọ́lọ́run ó fún ọ padà tí àníyàn rẹ bá dáa yóò lọ ní ìlọ́po ọgọ́rùn yóò di kí ten thousand táníyàn rẹ bá dá ẹ lọ sí ìlọ́po ọgọ́rùn méje seven hundred times so tó bá ná one thousand seven hundred thousand ló gbà padà táníyàn rẹ bá dá báníyàn rẹ bá dá ṣùgbọ́n ìgbàgbọ́ rẹ ò ga púpọ̀ lórí tó ná tó bá ná one thousand ó kéré jù ten thousand lọ́lọ́run ó fi san lẹ́san padà ẹnìkan ní lọ́la màá dẹ̀ try àfáì màá ná one thousand bí i will see when ten ten thousand will come try it it will come èmi máa ń lò dáadáa nígbà táwa yunifásitì táàbà ti rówó a kàn ra mú bíi fifty kobo. àbí bíi one naira a lọ fún a lọ náà nígboro a fi ṣe a fi ṣe bíi wàhálà èèyàn máa rówó padà kéye èèyàn owó wọn tè tó bá try ẹ̀ yóò work nígbà míì ẹ̀wẹ̀ ọlọ́run ó fún ọ ní hundred thousand ṣùgbọ́n kò ní yí ọ kó ti fún ọ lọ́nà wo ni ọmọ rẹ tí wọ́n fún ní admission ní yunifásitì tẹ́mì rẹ ti wá kókè pé ah mo ní ti rí elólo ní gbogbo owó yín tí wọ́n ṣírò 185,000 ní port wọ́n ní 25,000 l'accommodation lónìí yẹn 205 then wọ́n dẹ̀ ní kára laptop kan compulsory <laughs> ọmọ yẹn bá lọ resume ní campus ló bá rí Ah, you resemble by. bye àdádì ah, mi nìyẹn that's very good that's very good ah ah ló bá ní kò yọjú sí un báwo ni ọ̀rọ̀ school fees nǹkan kan ló bá ní bá ok ó ṣe transfer owó ń sákàǹtì ọmọ rẹ nu ọmọ bá salaam alaikum abú ẹmọ ìwòlẹ̀ sẹ́ndì owó mọ̀ mo ti san bó ni ó jálẹ̀ ní yóò bá ẹni yẹn wọ́n ní classmate ní yín nígbà tẹ́ wà ní primary school báwọn ó ti pẹ́ táwọn ti ń wá yín pé báwọn ti wá rọmọ inú àwọn dùn sí àwọn ti bá yín san school fees ìwọ́n sì ń retí owó tí ó fẹ́ kàǹkàjì ó yanjú àbí ò yanjú ìyẹn ti kú ònú bùkátà rẹ̀ yóò tún akọ́ lẹ pé jọ fọmọ ilẹ̀ fún mi jẹ́ kó máa gbọ́dọ̀ mi gbogbo àwọn ọmọ mi ti lọ Amẹ́ríkà kò sẹ́ni bọ́dì ńlé jẹ́ jẹ́ kó máa keep mi company máa wọ́rìn mi máa san school fees ẹ̀ gbogbo tó máa jẹ mi máa take care ó ti dà fáà bí òun bẹ̀rù pé kò ní kírun mọ́sìkì wà lẹ́gbẹ̀ẹ́ lé wa náà mi máa fún láàyè bí ó ṣe bọ́ gbá gbogbo bùkátà mọ́ látara owó tó rọra náà ń jò ní tàníyàn rẹ̀ da owó bọ́lọ̀ ń ṣe yanjú ọ̀rọ̀ rẹ̀ nírọ̀rùn ṣùgbọ́n wo ní í fura màmá ẹlòmí ní in fact nǹkan tí mo mọ̀ pẹ̀lú ara mi ni pé ó ti tó three years now tí mo ti lo paracetamol nǹkan máa tó ṣẹlẹ̀ tí máa ti jí ara mi máa lè ní àti bára èèyàn tí láwọn sí ò ná kọ́bọ̀ ò ṣàìsàn obẹ̀ lọ́lọ́run ò fún ọ tó bá sàárẹ̀ owó kọ́ ló máa ná tó fi máa rògùn tó fi máa ṣe wòsàn ọlọ́run òjò sàárẹ̀ ó ná 10,000 ọlọ́run wájò sàárẹ̀ ẹlòmíì ti ná ìlọ́po rẹ̀ lórí àárẹ̀ kò sí lọ wọ́n tún ní kó wá ṣe tẹ́ẹ̀sì kan owó tẹ́ẹ̀sì yẹn ní wákìí gbogbo ẹni tó wà nípò bẹ́ ọlọ́run bá fún alálàáfíà àwọn àtàsí nípò bẹ́ ọlọ́run ò ní já jọ ìwọ̀n tó náà kọ́lọ́run ó ṣàánú wa á dúró níbí abẹ́ ọlọ́run bá lékè ọlá ìta wí ọlọ́run ẹ̀san tí ń bẹ ń bẹ mọ́jì ó fò wárú èyí tá a sọ ọlọ́run bá já bá níbi tó lérè já bá nàbí wọlé ọlá já bá nàbí wọlé ọlá mọ́jà wa kú lẹ́yìn ànábì subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wọ́n sọ ọ̀rọ̀ kan lánàá pé ọjọ́ òǹkà ti àwa èèyàn nílé ayé ó yàtọ̀ ti ọ̀run tó wọ́n dẹ̀ ní ọjọ́ méje ni ọlọ́run fi ilé ayé ẹjọ́ ní ọjọ́ méje ti tí wọ́n ń bì ní àbí ọlọ́run sọ fún wa bóyá ti tòun ni bóyá ti wa ni ànábì ní ó sì ṣàlàyé ẹ̀ sótorí náà ọjọ́ méje ni àwọn abá ṣàlàyé tó pọ̀ mo rò pé ṣùgbọ́n ètò súnmọ́ ní pé ti wa torí pé ànábì àdìsí wa tó sọ pé ọjọ́ yọ́mùlẹ̀ ààdì ọjọ́ àkọ́kọ́ nǹkan báyìí lọ́lọ́run dá yọ́mùlẹ̀ snail ọjọ́ kejì nǹkan báyìí ló dá títí títí yọ́mù sáft kò dá nǹkan kan ṣùgbọ́n lọ́run ò sí ní wọ́lọ́run ẹlẹ́m ààrẹ bí wọ́n ṣe tẹ́bí fún àwọn ní àwọn tí wọ́n fún ọmọ tó bá wọ̀nyí a abre-se do rio do livro,